Kíka àwọn gbólóhùn ọ̀rọ̀ Orúkọ mi ni Amal. My name is Amal. ó yá ẹ jẹ́ ká tún kà ṣùgbọ́n nísìn o orúkọ yín ni kẹ́ ẹ sọ. orúkọ mi ni. mo fẹ́ràn wíwa kẹ̀kẹ́. love riding a bicycle. Oya, yá ẹ jẹ́ ká tún kà ṣùgbọ́n nísìnyí o nǹkan tí ẹ fẹ́ràn ni kẹ́ sọ. mo fẹ́ràn. orúkọ ẹ̀gbọ́n mi ni My older sister's name is Alia. Ó yá ẹ jẹ́ ká túnkà ṣùgbọ́n nísìnyí o. Orúkọ ẹ̀gbọ́n yín ni kẹ́ sọ. Orúkọ ẹ̀gbọ́n mi ni. Sisi Aliya ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́. see Alia is my best friend. Ó yá ẹ jẹ́ ká tún kà ṣùgbọ́n nísìnyí o orúkọ ọ̀rẹ́ yín tímọ́tímọ́ ni kẹ́ ẹ sọ. Ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́. My name is Amal. I love riding a bicycle. My older sister's name is Alia. Sisi Alia is my best friend. Orúkọ komini Amal. Mo fẹ́ràn wíwa kẹ̀kẹ́. Orúkọ ẹ̀gbọ́n mi ni Alia. Sisi Alia ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́. Mama teaches Mama, me. Mama long Mama me. teaches Mama me. long call me. Mama, Mama long call me. <laughs>